والتابعين لهم بإحسان إلى يوم الدين أهلا وسهلا بكم مجددا إلى هذه الجلسة جلسة التي نرجو الله أن يجعلها جلسة مباركة فيها وفي أهلها قال المؤلف رحمة الله عليه الحديث الثاني بعد تسعين عن البراء ابن عازب رضي الله عنهما قال رمضت الصلاة مع محمد صلى الله عليه وآله وسلم فوجدت قيامه فركعته فاعتداله بعد ركوعه فسجدته فجلسته بين السجدتين فسجدته فجلسته ما بين التسليم والانصراف قريبا من السواء وفي رواية للبخاري ما خلا القيام والقعود قريبا من السواء الحديث الثالث بعد تسعين عن ثابت بن البناني عن أنس بن مالك رضي الله عنه قال إني لا آل أن أصلي بكم كما كان رسول كما كان رسول الله صلى الله عليه وسلم يصلي كما كان رسول الله صلى الله عليه وسلم يصلي بنا قال ثابت فكان أنس يصنع شيئا لا أراكم تصنعونه كان إذا رفع رأسه من الركوع انتصب قائما حتى يقول القائل قد نسي وإذا رفع رأسه من السجدة مكث حتى يقول القائل قد نسي وعن أنس بن مالك رضي الله عنه قال ما صليت وراء إمام قط أخف صلاة ولا أتم صلاة من رسول الله صلى الله عليه وآله وسلم والحديث الخامس بعد تسعين عن أبي قلابة عبد الله بن زيد الجرمي البصري قال جاءنا مالك ابن الحويرث في مسجدنا هذا فقال إني لأصلي بكم وما أريد الصلاة أصلي كيف رأيت رسول الله صلى الله عليه وآله وسلم يصلي فقلت لأبي قلابة كيف كان يصلي والقائل هو أيوب السجدياني قال مثل صلاة شيخنا هذا والشيخ المشار إليه هو عمرو بن سلمة الجرمي رضي الله عنه وكان يجلس إذا رفع رأسه من السجود قبل أن ينهض في الركعة الأولى أراد بشيخهم أبو بريدة عمرو بن سلمة الجرمي wọ́n yóò kọ́lù Abu Yazid adúgbẹ́ fọ́lọ́n àtọ̀rọ̀ kí a ti gẹ̀ fún alẹ́ Muhammad sallallahu alaihi wa sallam ní ìní tí a kọ́lé báàbù tí a fẹ́ kà nínú àwọn àádìsí inú tíra Umdatul Ahkam ìtọ́dálé lórí òun òfin tó so ìmá farabalẹ̀ lórí irun àti pé bó olójúbọ̀rọ̀ mọ́ ọkùn tó ní ẹ̀rọ ń kírun ní ìsí gbogbo àwọn aṣẹ́sí kọ̀ọ̀kan wà ní irun máa ṣe bọ́ọ̀lù ayẹ́fẹ́ ká ṣe èyí dáàfẹ́ ká ṣe kí ló dé dáàfẹ́ ká ṣe rẹ̀ ẹwà náà tó hadith alákọ̀ọ́kọ́ afáwọn ìbẹ̀rọ ìlànà àyàzì àti ká ọ̀rọ̀ afáà yìí nínú báàbù sọ̀lá àjìnà ìbẹ̀rọ ìlànà àyàzì sahabi ni sahabi jalil ó kéré ní ìgbà tí wọ́n lọ jagun badr so kò witness badr so òun àti bàbá rẹ̀ sahaba ni wọ́n gẹ́gẹ́ bọ́ jẹ́ pé oníkakọ́ àrínà sahaba tó pọ̀ tó yẹ pé ohun sahaba ni bàbá rẹ̀ kọ́ sahaba ni tani wọ́n dárúkọ fún mi nínú wọn abdullahi ibn umar na'am عبد الله Abbas ó ti dára ní ọ̀ na'am barakallahu fikum ibílẹ̀ ẹni gbé yẹn gàgà Abubakirin as-Siddiq torí pé kí ni o bàbá rẹ̀ gẹ́gẹ́ sàhábà ni àwọn èèyàn kí ń mà ìyá tí ẹ̀ náà sàhábà ni bó jẹ́ kú nǹkan ló fi lọ́lá jù lẹ́yìn ànábì ọmọ lè dá lọ́lá jù bàbá lọ sáfẹ́wàdàlá وما في لي ما جوا بالو لا يا صحابه انا اريد ثاني عبد الله بن عباس سو عبد الله بن عمر عبد الله بن عباس عبد الله بن زبير البراء بن عازب عمرو بن العاص شيباني نعم عمار عمار بن ياسر مرقويباني زيد آه آه آه زيد وني bọ̀ ya nàbí kí lọ́mọ tí ẹ ń jẹ́ náà kí lọ́mọ zaidun jẹ́ falamma qada zaidun minha watara kí lọ́mọ tí ẹ ń jẹ́ ọmọ rẹ̀ tó ẹgbẹ́ ọmọ ní hibbun nabi ibn hibbin nabi نتذكر sọ àwọn wọ̀nyí gbogbo wọn ọmọ ni wọ́n wọ́n sì bàbá wọn náà sì jẹ́ sọ̀hábà albaro ibn azi ó ní rọmọ́kùtù sọlẹ́ìtù àríwáwọ̀nìyà rọmọ́kùtù sọláàtà ma'a muhammadin sallallahu alaihi wa sallam ó ní mo mójútó mo sì sọ hafiztu ala sọlá láyé tànẹ́bí èmi mójútó ìrun pẹ̀lú ànábì sallallahu alaihi wa sallam eléèmí pé wọ́n tẹ̀lé súnà nẹ́bí ìdánábí ní sọ́lù kamara àìsùnmọ́ní òsọ̀lù ìyẹn gbọ́dọ̀ kírun bá nẹ́bí ṣìkì ó lè kírun bó ṣe wọ́ ọgbẹ́ni tó bá kírun bá ṣe wò ọlọ́wọ̀n ní gbà ọ̀ ẹ̀lbẹ̀rọ ibn Azib ó ní òun a máa ṣọ́ ànẹ́bì ó ṣọ́ ànẹ́bì délẹ́bù pé ó mọ̀ pé òun nìkan kọ́ lóun máa ń ṣọ́ nínú àdísì Imam Bukhari àti Muslim tó ti ṣíwájú náà báàbù ní pé afáwà Al-Bara ibn Azib ó ní òun ò ní oníláyé ànẹ́bí o tánàbí bá ti fẹ́ ṣe sujud ẹnìkan káwọ́ ò ní tí ìbẹ̀rẹ̀ yìí ẹ̀ tánàbí ó ṣe forí kalẹ̀ láti lè kọ̀rẹ́jẹ̀ ajẹ́pọ̀ àwọn èèyàn ti ń ṣe mistake ti pẹ́ وأنا رمضت الصلاة مع محمد صلى الله عليه وسلم فوجدت قيامه واربي إجدى نبي فركعته القيام إذا أطلق في الصلاة يعني طبعا لكي قيام لسا نبيرون إيتا شكاتو ركوعا ثم هذا كان يقوم الليل أني ما ندلوره ìtumẹ̀ ni pé kàánà yusalli ilẹ̀ anábi ni ni'ma rajulun abdullahi ibn umar law kana yaqumu al-layl law kana èèyàn dáadáa ní abdullahi ibn umar ní ọjà wọn jọlọ ṣùgbọ́n tó bá ń dìde kí n lóru abdullahi ibn umar láti wọ́n tó ti gbọ́rọ̀ ẹlẹ́nu anábi òun ò forúkálẹ̀ àríkò máa gbogbo àjẹ́nà ìjà lè dúbà ìbá ti gbà wẹ̀ ànábì ń sọ pé àtúnlẹ́gbọ̀n ọlọ́run èèyàn dáadáa ní ọba jẹ́ ṣùgbọ́n in tó kú kù náà ní gbogbo wọn àdìdè lóru láti bá ẹ̀kọ́ kòrò lẹ́mú ọlọ́ni amẹ́lú ọkọ̀ nítùn sáájìdù amẹ́nuwa kọ́nìtù àdá àlẹ́ ẹni tó ń ṣe pẹ́pẹ́ ń fún síwájú ọmọ ọba láàárín gígé ọrọ̀ sáájídẹ́nu ọkọ̀ ìmọ̀ ẹni tó ń forí balẹ̀ sí dìdì yáhùdárò àṣírọ̀ tàbá gbígbé kí lómi ṣe tó ṣe ọun wáṣọ lọ́dọ̀ ọlọ́run nípa ìjìyà jọ́gbìyànjú kìyàmà wọ̀yá jù rọ́hìmà tàrọ́bì kí ni ìdí pàtàkì tí ma fi dìje ló ìdí alákọ̀ọ́ ni pé tahzaru al-akhirah wa tarju ma rahmatahu kéèyàn máa sọ́ra fún ìjìyà jùgbà kìyàmà nínú tí máa yọ̀yà kúrò nínú ìjìyà jùgbà kìyàmà bí náà sọ̀rọ̀ kọ̀ọ̀án ah, rẹ̀ kéèyàn máa agbára títí spiritual power ẹlẹ́yìn máa ń dìde lóru dáadáa gánà àwọn sálà ó lẹ́ẹ̀ ní ríyàn tí ó máa dìde lóru àgbẹ́ pé ẹ mọ̀ rẹ̀ tí ó máa tàyà ọ̀rọ̀ lè kìí ṣe pé ẹni tó dìde ní fíl of course anẹ́bìnà máa rest tọba dìde lóru tó pẹ́pẹ́pẹ́ lórí ìdúró tọba di pé láàárín kápẹ̀rún àkọ́kọ́ àti kejì ànábí ọ̀rẹ́ nígbàtí afáwà Bilal ibn Rabah tọ́lọ́jẹ́ ànábí tó ní as-salatu khayrun minan nawm ànábí ní gbólóhùn tó dá lọ́sọ yẹn ij'alha fi adhanika al-awwal lọ́bí sí àdánù rẹ̀ àkọ́kọ́ yẹn gbé

tẹgbẹ́rọ́tò ìran wo tẹgbẹ́rọ́ ìta máa ń sọ àwọn afáà fún túmọ̀ mẹ́ta nínú ìtumọ̀ àti sọ ni pé alákọ̀ọ́kọ́ ni tẹ̀sí igbó fífò ọ̀ṣọ́ kùn ó máa ń ṣò pé èèyàn wà committed ẹni tó rí ìzọ̀wọ́ báyìí ó yàtọ̀ tẹ̀ tó kàdá dúró mo rò pé bá ní bákan náà nínú ẹ̀ ni rọ́fùrú lìsítàrí gọ́fìlà kí mo pé ó ìmọ̀ gbọ́wọ́ sókè yẹn ó ń ká kúrò èdìbò àbí ká ní gàgà ìgbàgbéra téèyàn bá mọ̀ pé òun ń àwọn wájú ọlọ́run fẹ́ni tó bá ṣe làákàyè yóò mọ̀ sọ́ra sí ẹni tó mọ̀ pé bá ń rí òun nínú nǹkan tí ó wájú ọmọ bọ́lọ́run bá rí ọ ni pé ọgbọ́ sókè ọtí kí ẹ̀ gbogbo tó wà láàárín ìwọ lànà sọ pé ẹni tí ń kírun yùnájí rọ́bà yùnájí man ẹni tó bá ń kírun lóru àbọ̀ ń kírun ọlọ́run ló ń bá sọ̀rọ̀ directly nítorí ẹ̀ ní àbá kírun ọ̀fẹ́nu ẹnu tọ́lọ̀ ìfẹ́ bá sọ̀rọ̀ pẹ́ ọ̀rọ̀ tí ó ti intermediary kò sáwọn tó nírú táwà ní náà tó jọwájú ogbó gàgá tó wà láyé wọn bá ti ṣe tó torí ní èèyàn wà dáadáa èèyàn ṣe sọ ìbẹ̀rọ ìgbà ẹ̀ǹdì nígbà tó ń wábẹ́ jù ó ní àwọn máa ń ṣọ́ tó rájí mọ́ pàtàkì ìran yẹn rọ̀mọ́tò sọ́láta ma'a muhammadin sallallahu alaihi wa sallam hafiztu ala salati ma'a muhammadin sallallahu alaihi wa sallam fọwọ́jẹ́tù kìyàmà ọwá ní nígbà tí mo ń kírun yẹn pẹ̀lá wọ́n á rí gbé tánà mi wà lórí ìdúró mo sọ pé níbí báyìí mo kọ́ yí di clark sọ́pẹ́ títí mo tọ́ ní kí ní súnmọ́ rẹ̀ kírun ṣùgbọ́n ti jẹ́ pé wọ́n kọ̀ yí rẹ̀ lórí irun kìyà ya. jẹ́ ti dúró ibi tàbí kàfátíà fọ̀rọ̀kàẹ́ta àti rùkú rẹ̀ ó mélòó tánàbí bá dìde wọn sọ pé rọ́fù ra'sihi min ar-ruku wọn ni i'tidaluhu ba'da kíni o ba'da ruku dídúró dédé ànábì nǹkan méjì ló kó sínú papọ̀ ar-rufu min ar-ruku shay'un wa'tidal ba'da al-qiyam shay'un akhar gbórí kúrò lórí rukú ìkan ní kó wá dúó nígbà tó gbóríkò lórí rògbò yẹn ìkejì ni ó wá ní ìyẹ̀jìdáàlì gẹ́gẹ́ bí anábíjẹ júwe rẹ̀ ní ìsàdíkà síwájú ni pé yọ́ wà lórí ìdúró tí gbogbo àwọn egun ó ṣe padà sáyẹ̀ rẹ̀ tó jẹ́ bá ní ìsìn wọ́n ni wà àti dáadáa dúró dédé rẹ̀ lẹ́yìn tó bá gbóríkò lórí rọ̀bọ̀rù fọ́sàjì dáadáa àti sùjúdù rẹ̀ ó ní mélòó báyìí alákọ̀ọ́kọ́ ní kíyà ìkejì ní rúkú ìkẹta ní ìjìdá ẹ̀kẹ́yà ní kí ni ó sàjìdá ó ní mélòó jẹ́ máa kò tí ìta fàjẹ́sẹ́sẹ́wò bẹ́yìn sàjìdẹ̀dẹ̀yìn àti ìjókòó rẹ̀ anábì àmà ìjókòó láàrin sùjúdù méjì ó ní máa àtẹ̀sílímì wà ní sìrán bákan náà ni ìjókòó tánà mímọ́ ń jókòó lẹ́yìn ìdọ́bà sálámàtà kó tó dìde àlàyé pọ̀ ń bí àdíṣì púpọ̀ kọlọ̀njẹ́ kí àgbọ́yé rẹ̀ dáyé gbogbo wọn kásìlélò tánàbà sálámàtà yìí tó máa ń jókòó فجلسته ما بين التسليم والانصراف قريبا من السواء قريبا gbogbo ẹ̀sùn mara wọn ó fẹ́ gidi yẹn ni pé tàbíṣàpẹjú wẹ́ǹsì èyàn lè ka bákọ́rà ó lè ka ìzù kan for 15 minutes ọwá ka bákọ́rà lórí rákà alákọ̀ọ́kọ́ rùkú rẹ̀ náà rákà alákọ̀ọ́kọ́ ẹ̀ tó ka bákọ́rà ẹ̀ yóò mọ̀ lọ how many minutes ni one hour no one hour 15 minutes almost 5 minutes ṣe jí tàbí tàbí fìtí so lórí rúkú rẹ̀ náà ní sí mẹ́lò ní olóò bẹ́ẹ̀ wọ́n náà wọ́n rárá iṣẹ́ túnmẹ̀ kọ̀ríbá mínẹ̀sàwà ẹni jẹ́ ọ̀bá gbọ́ yí ó ní gbí ó jẹ́ lọ́wọ́ náà 15 minutes lórí dúró lórí rúkú náà wọ́n náà 15 mẹ́wàá lẹ́ ṣé bá ní kò lè tí ìkírá káàkàtà tí ọba tó ó gbé látago mẹ́wàá ọ̀fẹ́ parí ẹ̀sẹ̀ sóbò ago mẹ́fà wákàtí mélòó ní mẹ́jọ káfíṣà gbójúwe lórí ìdúró 150 minutes lórí rúkú 150 minutes lórí mélòó 3 hours lórí ìdédúró lórí rẹ̀ ó kìí tó àwọn 30 minutes ó dìde three hours forty five minutes ó forí kalẹ̀ àkọ́kọ́ six hours ó dìde jókòó seven hours fifteen minutes ó forí kalẹ̀ kejì eight hours thirty minutes ó ti jù ú lọ ṣubú ìwọ̀n la gbogbo ṣubú ìkò ní ti dìde níbi rákàtà eléyìí ni a pé kì í ṣe rẹ̀ sheikh ibn usaimin bákanáà sheikh ibn qayyim rahmatullahi alayhi àti afa abdullah azam àti àwọn afa tí wọ́n pọ̀ dáadáa gbogbo wọn sọ pé ìtumọ̀ àdìsí táǹkà yìí wọ́n ní pé anabi sallallahu alayhi wa sallam tó bá ti dìde kó ń bẹ́ ka irú ẹgbẹ́ bá kọ́rà lọ́kà lórí kìyàmù rẹ̀ tí ó bá rùkú kò ní ṣe subhanallahi subhana rabbiyal azim mẹ́ta péré ní àmà ṣe bí 50 àbí 100 tó wá ṣe pé alìmọ̀rán lókà lè tó kéré sí ẹ̀ lórí rùkú rẹ̀ tí bá ní ìsìn subhanallah ẹ̀mà jẹ́ bí kí ni bí 50 àbí 30 yẹ́mì bí bí ìdúró bá ṣe rí òun làwọn ọ́dá aspect yìí náà máa jẹ́ kí ni ṣe rí kọ̀rí bá mìnà sọ́wàá àbá ìgbẹ́ lórí ìdúró ìntà gbọ́dọ̀ máa retí onígbégí ni o kí rùkú rẹ̀ náà gùn kí sùjúdù rẹ̀ náà ṣe kí ní òkúkú ìwọ́tọ̀ wà ń tí wọ́n sì bí tí problem jẹ máa ti wà ní tọba gbọ́n dìde ya sí láti bẹ̀rẹ̀ dópin rùkú rẹ̀ gbọ́dọ̀ wà in ama ẹ̀tùtà lóòrùn gbé láti ilẹ̀ látòkèdè ilẹ̀ ọwá ṣe pé ẹyọ kankan tó torí bá ẹ̀yọ̀kan sì tó ń tòótọ́ pàápàá ẹni máa ń kírun òun tó fẹ́ ṣe rọ̀rọ̀ ọjà gba olóòrì ṣe dáadáa lóòrùn tí ó kù nìkan ọwá o 50 pages ha mo fẹ́ 25 pages ẹ̀ lórí gbà tó parí 25 pages bó حنو بيا العظيم فوجدت قيامه فركعته واعتداله بعد الركوع وكنه وسجدته وجلسته بين سجدتين اها وسجدته وجلسته بين التسليم والانصراف قريبا sọ ẹ́ pé kọ̀ rí bọ́nà òsì bẹ̀ ní lọ ṣe gbogbo ẹ̀ ìyẹn mi gbé bíyẹn bá ti gùn kò náà ní kí ìkejì náà gùn kò tí ìwà tán nínú àwọn àǹfààní tó wà ń bẹ̀ nínú àdíìsì yìí ò ní pé rìwáyà tí ń bọ̀ ó ẹ̀ dáadáa a fún yìí àbáwọ̀ ó ní rọ́fà rọ́sà وبين السجدتين قريبا من السواء onítànà ìbá gbórí kó lórí rùkú àti ìjókòó tí máa ń jókòó láàrin sájídà méjèèjì qariban min as-sawa gbogbo àwọn oríkèríkè yẹn rùkú àti gbígbórí àti fíforíbalẹ̀ àti ṣíṣírí yẹn in tí àfáà yẹn ṣe dìídì spell out to be onípẹ́pẹ́ táwọn yẹn máa ń ká jújú nìyẹn ẹ̀rẹ́ lómi yóò rúgbó dáadáa bí tí ìrùn ó ti dàrú ní pé kò ní dìde dúró dáadáa ara ètò pé ìdá àrọ́fà àrá mìíràn rọ̀kọ́ yẹ́ bá ti jú ẹ̀rọ ó ti dìde lórí orú báyìí ó dẹ̀ ẹ̀yìn ò ní náà débòdébò yóò wọ̀ ju èyí náà ètò burú ní bó ṣe ń dókè náà ló ń lọ lẹ́bẹ̀ ìyẹn náà wàdá torí pé jẹ̀lẹ́sẹ̀tàwù bẹ́yìnà sèjẹ̀tẹ́yìn wàkíní wọ̀rọ̀fàáwù nínú rògbò kọ̀ríbẹ́ àbáwá ní gbogbo tíyàn ó ṣe lórí rògbò yẹn méjì ni ọyàtọ̀ mélòó ni ọyàtọ̀ méjì ọ̀nà méjì ni ó gùn jà wọn yòókù lọ ọ̀nà alákọ̀ọ́kọ́ òní ó ní jẹ̀lìsẹ́tẹ̀hú fi tẹ̀sílẹ̀m nígbà tẹ̀ṣáhùdù al-akhir tí ẹ̀ bá ń ṣe tẹ̀ṣáhùdù gbẹ̀yìn ìyẹn náà ma ń gùn a ma àwọn àyókù ìyẹn lè fi wọ́n ṣe lédé ara wọn 20 minutes lórí ìdìde dúró nígbà tó wá lọ 1 minute púpọ̀ náà yàn kí ń sábà lo 1 minute lórí rẹ̀ ọ̀rọ̀ ẹ̀ tó bá lo one minute wọ́n lò ti pẹ́ ṣùgbọ́n ìdí ẹ̀ gbọ́dọ̀ ṣọ́yìn ìgbà tó dìde náà one minute náà ni ẹlòmíì ò mọ̀ pa gáàrù bẹ̀yìn gan ó pọ̀ ju àgáàrù orí òkú lọ sọ́ọ̀ṣẹ̀wàlàlá rẹ̀ ẹja kà ní ẹ̀ bá dìde sẹ́mi aláhu liman hamida allahumma rọ́bánà lakal hamd rabbana wa lakal hamd rabbana lakal hamd tó jẹ́ bá ní ìsìn hamdan kathiran tayyiban mubarakan fi السماوات وملء الأرض وملء ما شئت من شيء بعد أهل الثناء والمجد أحق ما قال العبد وقول لك عبد اللهم لا مانع لما أعطيت ولا معطي لما منعت ولا ينألك عن المستفاد الكوافر kí كي tó parí yíò ẹ̀ẹ́rì pé yóò fẹ́ أنا one minute náà alẹ́gbẹ̀mọ́ yìí ọlọ́run bá púpọ̀ láàrin tó tó tó wá ibi tẹ́lómi ti máa ń dàrú jẹ̀ náà rú ni tó bá gbórúkọ lórí orí sujúd kò ní tí ìjókòó dáadáa ó tún ti forí lọ́nà bẹ́ẹ̀ bá kírun bẹ́ẹ̀ ànábì nígbà àtìyànjú last week àbí upper week long bákan náà ni ìforíkalẹ̀ kejì kó ti èkìtì kójó máa jẹ́ bẹ́ẹ̀ téèyàn bá wá parí ọwá bọ́ sórí jẹ́sà tẹ̀ṣáhù ọwá wòmùná ẹgbẹ́ fífi ọ̀gá ń bá sàlá kọ̀kọ́ ọ̀gá tó ẹ̀rùn pé ráyẹ̀ ẹlẹ́ẹ̀kejì ilé àpàdà sàlàyé nígbà tó bá fẹ́ ṣe full description nínú àdíjì míì tí ó sínú Bukhari àti Muslim pé tánà bá ka bí àyà 100 alákọ̀ọ́kọ́ bí ìdájẹ́ ní Bukhari so èyí ó wà àwọn bó ṣe rí yẹn bẹ́ẹ̀ lè máa fi jókòólẹ̀ ṣe tẹ̀ṣáhùn láàáfíì tó náà máa ń kò dáadáa tàbá wa sálámà nínú àwọn àǹfààní yìí tá a dé ò ní pé fàjẹ́lìsẹ̀tàhù máa bẹ́yìnà tẹ̀sílímì wà ní sírọ́f anábì tó máa ń jókòó kan lẹ́yìn tó bá sálámà ẹni tó ń fòdìdí lórí ìrùn tó bá sálámà ló ń ládàá anabini la tazalu almalaika tusalli ala ahadikum ma dama fi musallahu alladhi salla fi bí ẹ bá jókòó síbi tó ti kírun màláíkà ó sì máa ṣàdúrà fún so anabi dédé yìí tó máa ń lò sujud síra wọn àbí lórí sujud àbí tó bá dìde dúró dédé àlàfo tó wà ẹ̀ oní àlànà ma fi jókòó lẹ̀ kó tiẹ̀ tó dìde níbi tó bá sálámà sí minimum

bọ́nà mi tẹ̀sí máa ń ṣe àfikà náà ṣe bẹ̀ kò lè jẹ́ gbígbà ṣé tí èèyàn bá ṣe bẹ̀ ṣe òun rẹ̀ ọ̀tọ̀ àlè ní ọ̀tọ̀ ṣùgbọ́n òtẹ̀lé tó bá nàbìjì máa ń ṣe obinrin tó wá kù nínú jíjókòó yẹn onígbéyàn bá ń kírun ibi táwọn obìnrin ti tẹ̀lé yẹn àwọn ọmọ yẹn mú ìdí wá bóyá tó fàtà nàbìjì máa ń jókòó ànábì tílé iná ń ṣe déédé àwọn obìnrin lè dìde bẹ́ẹ̀ nítorí ẹ̀là àṣìlè sọ fọ́kùnrin pé bó ṣe dìde ẹ̀hàn ní ọ̀n torí pé àwọn obìnrin lè dìde so anábì àwa farabalẹ̀ kò ní sí kọjú sáwọn ènìyàn àwọn èèyàn àwọn obìnrin lọ́rì di jáde lẹ́yìn náà torí tánábì ọ̀bá ti tọ́ọ̀nù kò sẹ́ni tí ó dìde àǹfààní kan tó wà ń bẹ̀rẹ̀ fáwọn aláǹkírun lẹ́yìn máa ń bẹ̀rẹ̀ so gbà tí ọ̀ àfẹn tó bá ní hájà tó nípa ìmáàmù tí wọn náà wá jẹ́ mi kíbi tó bá kó wà má fara ni àwọn èèyàn lọ́tẹ̀lẹ̀ rẹ̀ ó ti mọ̀ pé wọ́n ti gbọ́ yé fún àwọn òpòdò dìde wọ́n sálámà tán wọ́n bẹ̀rẹ̀ àkárì láti aago mẹ́fà àgó mẹ́fà àbọ̀ kọ́dà wọ́n máa ṣépè fún wọn bí i ìmáàmù wa fẹ́ dìde so in tó tọ́ lẹ́sìn so so anabi sallallahu alaihi wa sallam ìyẹn mi pé tó ti gé mímọ̀ lọ́dọ̀ àwọn sàhábà ní kò sẹ́jọ́ mọ́ o tóró ní fẹ́jẹ̀ sẹ́tàhú bẹ́yìn tẹ̀sílímì wọlé sírọ̀ ìyẹn mi pé kò sẹ́ni tí ọmọ pa náà bí o kọ̀kọ́ dúró bẹ́ẹ̀ náà kí wọ́n wá kí wọ́n tẹ́kọ̀ sáré fòdìdé o tẹ̀lé bá rẹ̀ máa kì í ṣóyé bá ní ìsìn ìjókòó yẹn súnà àgbọ̀ jókòó ẹ̀ kírun rẹ̀ kí ládàá ẹ̀ lè bá pínpín so látara bẹ́ẹ̀ afọ́ àyẹ̀bọ̀ dọ̀kẹ́ kàlàídì أن يجوز تطويل ما عادته التقصير وكما أنه يجوز التقصير ما عادته التطويل ليه ما بكير صبح نيس نجو الجمعة قبل فجوه النبي من سبق سورة القاف تيين شديد تو أنافتج أبي سورة السجدة تسيبا نيسي أتكلم لك جيان أتنسان ẹ bá ṣí méjèèjì for five pages ni Eh, five and a half pages three pages ló ṣáà ṣíṣà mélòó ni ìkejì ẹ̀ almost two not even two tó dé bá ní ìsìn bá náà ṣe máa ń kí ni ó dẹ̀ pé pages táwa ń lò ń sìn wọn àlò pages ń gbà náà sallallahu ala nabiyyina muhammad báyìí wàhálà sọ́là mọ̀rọ̀kọ́ yẹ́ bá ní ìsìn so bábá kírun yẹn tán bẹ́yẹn bá ṣe kírun yẹn dédé lẹ́ǹtì ẹ̀ ní kí tẹ̀síbíyẹ̀ tí ó ṣe lórí rògbò ṣe máa rí ìjọ́tẹ̀ ẹbá ka suratul juma láti jàpẹjúwe lẹ́gbẹ́ gbọ́ ojú wọn náà péjì tasbih téèyàn ó ṣe níbẹ̀ yóò ṣe kí ni o yóò kéré sí èyí téèyàn ó ṣe nígbà tó bá dájú فسجدته فجلسته بين سجدتين فسجدته فجلسته بين بين التسليم والكنه قريبا من الثواب ìyẹn ni pé ìjọ́ tó bá ti lọ àyà kékeré àwọn àgbàrò tí wà ṣe máa kéré tẹ̀ ìjọ́ tó bá ti lọ tó gùn àwọn àgbàrò tí wà ṣe ó fún ilé ìlú nínú pé ó fọkàn tí òun tó kì àyàfi àgbà tí àwọn àwárí àwọn nǹkan tí máa ń ṣẹ́rí wọlé bá ṣẹ́rí wọlé ẹbí àpèjúwe èèyàn fíìlì lórí ìrùn pé á ah, àwọn nǹkan fẹ́ wọlé ọwọ́ á fíìlì pé ókè ọ ní sọ̀rọ̀ fún wọn nígbà yẹn kò sá burú bóyá ó fẹ́ já ń bẹ̀ bọ̀ kò ń ṣe pé conventional ni pé kò wá jẹ́ kó máa gùn in fact ó lè di bídíà mẹ́ lọ́wọ́ báwo lè ṣe máa di bídíà kéèyàn máa máa fa kìíní gùn torí pé bá nàbìtì máa ń ṣe yẹn ó ti yàtọ̀ sí bí ọ̀yẹ́ ṣe anabi do mbati kaya to nkere ndi duro tasbire ba wani o ah, deri o ti o banya anabi o ma shi ni kilo je pada bida ni olodun ti nipa e so in to fa ta ma fa se ju e je pe so lu ka ma ro ai tuni o so ni onu je ma ma wa practical example wa jo te yen ba ka kula o bro we ku ju e lo ra to ba bi sajda أبي ركوع وبرو ماشي سبحان قدوس رب الملائكة والروح واشي بي 15 بيت أنا عفا فرأيت سجدته أها وجلسته بين سجدتين أها فسجدته فجلسته بين التسليم والانصراف قريبا من الثواب so àtúntúwìyà ń bí tí yẹn bá fọkàn sí yẹn tó o bò ní kí mọ́ka ọkẹ́ ó papọ̀ síbi irun ọ̀pọ̀lọpọ̀ tí ò kí ń fọkàn sínú tí yẹn bá ti lé ń ṣọ́rọ̀ yìí ọkàn rẹ̀ náà máa lọ síbẹ̀ bẹ́ẹ̀ náà ni àfáàwà àwọn àfáà máa sọ pé ìdá àtúwàlà al-qiyam àtúwàlà ar-ruku' ghayraha ìdí mo sọ yóò bá tá ní ẹ̀ ìdá àtúwàlà al-qiyam ruku wa ghayraha min al-arkan tí ìdúró bá ti gùn rùkú náà máa gùn ìdìde dúró lẹ́yìn rùkú náà máa gùn tí ó bá ní ìsìn ìforíkalẹ̀ náà ṣe gíní o wà ìdá àkọ́fà elkiyam tí kìyàmù rẹ̀ bá ti ṣe gíní o tó bá ti wálẹ̀ tí ọkọ̀ tó tọ́lá kọ̀ọ̀kọ́ rùkú náà kọ́ so olè

tàmọ́ ogun bá máa ń pọ̀ dáadáa ní magrib anábìdíkà sọ́rọ́tù lẹ̀ eh, àárọ̀ sórí láti rẹ̀ lópin about thirty pages lórí kí ni o ní magrib salatul maghrib so ìjọ yẹn bá ti bẹ̀rẹ̀ ẹ̀rọ yẹn wọ́n ti jẹ́ ìjọ tàbá sí mí bàyẹ̀ bá wà kí náà ni sáàwà lálẹ́ torí pé gbogbo akáṣe súnnà náà lọ́dá ẹ̀yẹn bá ti rọ̀ pàmọ̀ èèyàn ọ̀sà ebí ọ̀ tí ẹ̀ ṣe wò náà ìjọ jẹ́ lómi ṣe súnnà nìyẹn wọ́n bá ganú àwọn èèyàn àwọn àgbàlagbà kan sọ wọ́n ní ìdí táwọn òṣè kí ń kọ́kọ́ pe àṣọ láti kẹrin náà ni pé àdúgbò wa yìí àwọn mọ̀ fóun ló tọ̀ wọn ah, ṣàdúgbò lẹ́yìn ti jíṣẹ́ fọ́lọ́ ni tí ẹ bá ti ajẹ́ pé kí ní tẹ̀sán ni ọ̀dà yín lójú ni torí pé masala ẹ masala ṣe àdíyẹ ọ̀dà èwo lẹ́yìn mọ̀ kọ́ra ìjìnbẹ̀ àní bí ẹ bá ti wọ́n pé ṣe àdíyẹ kò yẹ kí ẹ máa ṣe kí wàhálà wọn bá dé mi ah, àá

ẹni tó ṣe ìṣẹ́àdì yẹn ti gbà pé tó ń kọ̀nkúlùdù sí lọ́rá ìsìyàn ní ọ̀pọ̀ kí ṣe ìṣẹ́àdì mẹ́gbà tó ti mọ̀ pé ètì máa lè wà fún olóṣùpá tó gbé ìmáàmù jáde ọmọ pé sí mọ́ Málìkì ń rìn bó ti mọ̀ pé ìṣẹ́àdì rẹ̀ kò wa ni ó ṣùgbọ́n tí ó sọ ẹ̀hẹ́ ó bí táwọn kan ti jáde

òun ti ẹ̀ ń gbìyànjú láti mọ̀ kọ́ mọ̀ ṣàwárí ti ti àfáàní mùsùlẹ̀ ènìyàn lọ́wọ́ mojúgbò ṣùgbọ́n kí ẹ̀wọ̀n nígbà ìgbà tó gbé ìṣẹ́ àdáwọn àfáàní ike ìtọba mú bẹ̀ rárá àfitádì ìṣẹ́ àbí àyà bá ti kílẹ̀ rẹ̀ pé méjèèjì lọ́ra jù gẹ́gẹ́ bí láàtú sọ́lù gbọ́rọ̀ ilẹ̀ àbí ìbání kọ́ra ẹ̀bà àdìsà náà ló ti bó ti ló náà kí dọ́dọ̀ bọ̀ náà ẹ̀bà wọ̀lẹ́kẹ́ ajr marratayn anábì ní ìwọ lọ́ra ì ihe ì tó kí lákòókò ẹnìkan ń rògbò ní ọ̀rá ìtìjú àdí asàrò yẹn àbádìsí ń sọ fún wa pé ẹni ìdẹ̀ṣìdáàdẹ̀ ó kò kó torí pé ẹni tó gba súnà lòun ọgbà bẹ́ẹ̀ kọ́ torí ìdínà kòmígbé ọkà mọ́ tó bá wùyàn ní masala ìṣàdíyà tó bá ti yí wà convince lè lórí ẹn o lè ṣe ìtìrọ́fù bá wọn fáà ní ìsọba ṣùgbẹ́ tó dẹ́ lójú yẹn torí pé tó bá ti lè gbàgbá fáà ní iná ráì nǹkan problem bí ẹni tó sọ pé ó gé ẹni tó bá fọ́ àtẹnudọ́gbẹ́ tó wọ́n fọwọ́ kan obìnrin lẹ́yìn àlùwàlá ó lálùwàlá ó ní wọ́pọ̀ láì àwọn afá méjì ló ráìtì ṣé yẹn máa ń lálùwàlá àti ṣé ń ta tó ń ni o ṣùgbọ́n tí láwọn méjì ló ráìtì tó ń sọ ni torí ìdí náà ìdí sí lọ́wọ́ èèyàn kí fi dáòtù sí rárá tí n tó mọ̀ kó ráìtì yẹn tí lọ ráìtì kí sùjúdù iná kó máa ṣe dédé ìta ìdìdé dúró lórí rọ̀kọ́ kó máa ṣe dédé jẹ́lta bẹ́ẹ̀nà gíní o sẹ̀jìdàtẹ́ pàhákàrà afáwa Bukhari jó kílẹ̀ dáadáa ó ní gbogbo àwọn oríkèríkè ara yìí oríkèríkè tá jú èmi ìrìn yìí máa ṣe dédé máa khalal qiyama wal qu'uda والقعود وني القعود او الجلوس للتشهد الاخير yẹn gba bí ti Bukhari yẹn ló já gbọ́ túmọ̀ tí ń sọ yẹ pé gbogbo ẹ̀ ló ṣe déédé wọ́n ti fẹ́ one minute júwe rẹ̀ àbí ṣùgbọ́n ti ti kẹyà àti tashahhud al-akhir torí pé tí wọ́n kà lórí yẹn pọ̀ náà arínà àfáàzọ́ yẹn pé kò ṣe tashahhud kò ṣe salatu ala nabi níbi rákà àkejì jẹ́ níbi tashahhud al-akhir gẹ́gẹ́ bí Imam al-Ajuri àti kà lórí ìjókòó yìí kódà ó sọ pé ẹni tí ọ̀bá ṣàṣà láti bá lábí rákà méjì yẹn kó ṣe kí ni ó ní òdíwọ̀n tó igbó gbọdọ̀ ṣáwó gbọdọ̀ ní sọ́lá àmà sàhẹ́yà lẹ́dí àléyé mọ́ọ̀dọ̀m ahli sunna ó ní pé ìṣe àṣàlátù bá lábí tàṣàwùdù tàlá àkọ́kọ́ yẹn kò jẹ́ dẹ̀ lọ́wọ́ pé bó ti ẹgbẹ́ ìta àfi mo ti sọ ìtọ́ra ìdìbò yín ẹ mo sọ pé bó ti ẹ̀ jí mo fẹ́ kẹ́ máa ṣe nìyẹn

فبتقول ما خلا القعود ما خلا القيام والليش والقعود أني بقوا يوكو تواصوا قريبا من السواء بقوا àwọn yòókù tá a bá sọ tábà tí yọ méjèèjì kú gbogbo oríkèéríkè ara tó kù onígbé ó máa ń súnmọ́ ara wọn déédéé torí ìdínà èyí kàkíkàn kírun bí ẹni tí ó ń ṣàlẹ̀ jẹ bákan náà lèèyàn ní kírun bí ẹni tí ń jó àwọn demonstrate ìyẹn gbọdọ̀ rí àwọn afáàní nínú

anábì ní allahumma ksir maalahu wa waladahu wa adkhilhu janna ọlọ́wọ́n bá mi ò bá mú jẹ́ kí ọmọ rẹ̀ pọ̀ àbáwọ̀ anas ibn malik ó ní òun ò sọ àwọn ọmọ tó ń bí látara tòun 125 ọkùnrin ló wà fọ́lá jẹ́ ìṣẹ́jú gbogbo bí i ráyìí ní ìsinmi ẹ̀bá tí ń bímọ ẹ̀rọ ma bá gbé owó skúù wọ́n rò pé wà ní ìsìn ṣùgbọ́n gbàgbẹ́ pé eh, bílẹ̀ ayé wá ti structure ń sìn ìtí púpọ̀ ọ̀nà wa máa ń sábà kò jẹ́ kí ní kálukú lè láti lọ ọ̀nà iṣẹ́ tó wọ́n ti ẹ̀gbà rówó mi ọ̀rọ̀ owó oṣù so yẹn a máa rí èèyàn kan nínú èèyàn one million bóyá onìkan ló tún ronú pé kò ń lọ ṣiṣẹ́ mi wọ́n ní bóyá ó ti ń yunifásitì àjòrò aláìní ni wọ́n tẹ́ ẹ̀bá mọ̀ ẹ̀kan wù wọn lókè rẹ̀ àánà sí mà á ló kẹ́ ẹ dáwà fún ara rẹ̀ nínú nǹkan tí mo ń pè yín sí ni ẹ lè yẹn méjì mẹ́ta mẹ́rin lè kó papọ̀ yóò mọ bá ṣíjọ́ wà tí wọ́n ń tara ìsinmi tẹ́wà ṣe bá ní ìsìn tẹ́nìkan wa mọ́tò ẹ́n wọ́n ò ní wojú èèyàn kan kó tó ṣẹ̀sìn ẹ̀ gan náà bẹ́lẹ̀ ṣe kò sí ní kéèyàn máa kàwé wọn tá ń kà náà èèyàn ó kà ọ́ sì mọ̀ gan kò yẹ pé kéèyàn tún kà pé gẹ̀rìbí hmm, kà á kó mọ̀ kó lè fi yí wọn pẹ́ mọ́ náà táyé bá sì yọ láti lò náà kó lò mo rò pé bá ń sìn ẹnìkan wa mọ́tò ẹnìkan ó ta aṣọ ẹnìkan ó ta memory card mo rò pé bá ń sìn كده هنرد ضد فون وتاجات وهذه الاشياء ان جو ابرج لاني واني بي كما كاتم لنا لو انت فاينتان فاينتاجي eh kana brother one masalasi si ni imam usima jaiwe hadha ajib jiddan buzu zima mba wa nu vidima mo ba tumo la ni obora ba te ni polo nu masalasi iru nǹkan táwọn ní kí gbogbo ìjọ gó láàrin ara wa wọ́n rò wẹ́rẹ́ bá ní ìsìn nígbà náà èèyàn ní wẹ́ ta wọ́n á bá wọn ará bá ìjọ lọ ra kìíní kan ta á ah, tó mọ̀ pé brọ́dà yìí ń ta ni nínú àwọn ọ̀nà nìyẹn àwọn brọ́dà nínú ń ṣe jẹ́ ọ̀dà tó bá jẹ́ pé abdullahi wọn láti jókòó kan wọ́n dáwó sí lọ mọ̀rọ̀kó yíba ní ìgbàtà dáwó sí lọ owó ẹ̀pọ̀ díẹ̀ ló bá lọ náà ó ná gbogbo ẹ̀ níwàtọ́ náà sánáwá ní àwọn olọ fẹjọ́ rẹ̀ sùn àfà lọ́wà ní ẹ lọ fẹjọ́ rẹ̀ sùn sí bí n ṣáṣe bídíà so irú yíò náà ti fìtínà wọn ma ẹ̀rọ wa ma bàyàn pé so ayọ́kìlẹ̀ ṣe ẹ̀ nínú àwọn nǹkan ma máa dá àárín ṣe bẹ́ẹ̀ ti yín mo rò pé bẹ́ẹ̀ bá lówó yẹn lè sànú ara yẹn ó rọ àwọn nǹkan ó ma jẹ́ kí àárín yẹn grow fọwọ́ afọ Anas ibn Malik èyẹn tó bẹ̀rù ó ní tọrọ àdúrà mẹ́ta fún ti ní méjì one hundred and twenty five ọmọ ọkùnrin ó ní òun ò ọmọ o ọ̀rẹ́lẹ̀ kejì ni pé àdúrà ànábì gbà lóhùn lórí nípa pé gbogbo èèyàn kan lọ́dún ni samara ọmọ ń yọ níbi oko wọn òun ń tòun ní season tòun lọ́dún kò sì rẹ̀ ìtàwọn sàábà tó wá ní pé wọ́n kàdélẹ́wò pé wọ́n àti ẹ̀ ní mi ló jà wọ́n lọ ìníkàlùkù wọn náà mọ̀ wò bá kò sẹ́ni tó tó mi yìí bó ṣe ṣẹlẹ̀ bánà ti ń sọ pé nígbàtọ́lọ́run tánàbí sàdúrà fún tí lè yóò sọ nípa Osman dè ní ilé ní kọ́lọ́mọ́sí àti rọrùn ìtìrìmì àti yín kànga tí Osman gbẹ́ẹ̀lẹ̀ àti oko Osman tó fi sọ́rá kọ̀ fánàbí ó sì wà ní Madina dè ní ilé ní لا حول ولا قوة إلا بالله. ibi tó náà ti ń sọ jẹ́ jábìrì náà sọ pé òun ò ti ẹ̀rẹ́ rí àdíṣì mọ̀kà fún yín jọ̀kan tí jábìrì ló ń dé mọ́sálásí òun dé lẹ́kọ̀ọ́ sí táwọn jẹun fọ́ múnú ṣẹ́kúbà láti àwọn ìyàwó wá sọ fún pé lọ bá nàbí nígbàtí ó dé mọ́sálásí orí báwọn èèyàn ti ń wọ mọ́sálásí pé kẹ́kẹ́ tí ń ṣẹlẹ̀ tó tọ́ gbàtí ó dé bẹ́ orí kútùbà lọ bá nàbí anábí ni wọ́n máa ń yẹ sàífà ìtàáfà allahu àlù wọ́n máa ń sàálẹ̀ náà wọ́n máa ń rọ̀gíbà wọ́n máa ń lẹ́m yẹ sàálẹ̀ náà àhábù ilé náà mímọ́ sàálẹ̀ náà anábì ní ẹni tí ó bá mójú kúrò tí ọmọ tọrọ ọlọ́wọ́ bó sànù rẹ̀ ẹni tó bá ń tọrọ lọ́wọ́ wa o àtẹ̀ntí ò tọrọ ẹni tí ò tọrọ ẹ̀ afẹ́ràn rẹ̀ jẹ́ tó ń tọrọ lọ jábí ìbáni tọ́ ọlọ́run ti mọ̀ pé èmi ni ọ̀rọ̀ yìí fẹ́ bá wíwà yìí ó ti padà sílé kọ́bí ọmọ àwọn nígbà tó délé ó ní gbogbo lè Mádínà pátápátá látara ọ̀rọ̀ tánẹ́bí sọ tó ń tẹ̀lé yìí kò sí ẹni tó lówó ó di mélòó kí ni anes lọ ń jẹ òun làwọn èèyàn hàn kì í máa ta lànàbì fẹ́ràn jù tọ́ba wà lọ́dọ̀ ànàbì sallallahu alaihi wasallam èyí ló fà á ṣùgbọ́n ọ̀tọ́ bá lọ wá ọ̀fẹ́ mọ́lẹ́bọ̀ lọ ànẹ́bí ọba ogun yìí fúrù ìgbà tí amúrí ìran lọ ogun kan nígbà tó wá padà dé ọgbà á mọ̀tò wá ṣe tó ta ló nífẹ̀ẹ́ jù láwọn ènìyàn ẹlẹ́bìn ní àìsàn ìyìn sọ̀rọ̀ àwọn obìnrin yìí àwọn àgbéwà nífẹ̀ẹ́ ìyàwó ẹ̀ láàrin ah, mi náà rí jà wọ́n nínú àwọn ọkùnrin ta ló nífẹ̀ẹ́ jù ó ní abúhà ẹgbẹ́ rẹ̀ ìpàdọ̀ pé ó sẹ́fẹ̀ náà tó ní ọmọ sọ ó ní bàbá rẹ̀ mo nífẹ̀ẹ́ jù ẹgbórí àwọn ṣé àti yìí ẹ̀ntánẹ́mí ló nífẹ̀ẹ́ jù àrẹ́mí náà túnmọ̀ ẹjá mọ́ sí yàtọ̀ wọn àrẹ́mí náà abúhà ó ní ma bó ṣe ń bèèrè báyìí súnmà zákẹrọ rijalan bí mo tún wá ní tàló túkà lẹ́yìn anẹ́sì dárúkọ mi mo tún bèèrè pẹ́ta ní anẹ́sì dárúkọ mo yà dákẹ́ kó wáyé pé mi ní ó lọ fi sí nàmbà 2 ṣùgbọ́n tánàbí bá ń bá yán lò ẹ̀ ní mọ́tàlá náàbí fẹ́ràn jù torí wọn ìyàwó ànábì kankan complain lẹ́yìn tánàbí kú dání ẹlòmí ò dí ìfẹ́yàwó méjì ìyàwó rẹ̀ ìyàwó alákọ̀ọ́kọ́ ti rúgbò kò ní pé tọ́mọ ìbá ilé wọlé tí ó ti tán gbogbo àwọn ìyàwó ànábì máa ń rò pé àwọn ni ànábì fẹ́ràn jù ọ̀n tí tó bá débi ọ̀rọ̀ ìwọ tó bá ti fẹ́ mọ̀ ni bẹ́ẹ̀ náà lórí àwọn ọmọ bẹ́ẹ̀ náà ni lórí àwọn sàhábà ṣùgbọ́n tí níbòmí àálì àbíbẹ̀ àbáwọn mẹ́wàá yòókù òkè àwọn yòókù léde nù gbogbo wọn síbí táwọn gbàyà lọ́ta fi ń sọ pé níkàlùkù bó ti bá níbi tí máa ń tọrọ àdúrà fún ẹ̀yìn máa gbà afáwọn anes ó twenty five lẹ́yìn náà nǹkan ogun oko òun ẹ̀mí ìjì ni máa ń wá lọ́dún sọ́lọ̀ fi blessing ẹjẹ́ ìta òun retí òun sàn pé ó rí sọ fún àwọn Anas ibn Malik ẹ̀mí rẹ̀ ti gbòkú pọ̀ nínú àwọn sàhábà tẹ́mi wọn gùn ìlú wo ló kú sí ìlú wo ni àbá àwọn Anas ibn Malik kù sí mo ti sọ fún wa ní ọ̀pọ̀lọpọ̀ ọgbà ń bí mo rò pé ìlú wo ni نعم بصرة ولا كوفة متيقن afọ́wà anẹ́sì domanic in tí a bá sọ ẹgbẹ́ mọ́ kọ̀ọ̀kílù mìíràn sọ áàdẹ̀ ìkánà àlúméjèèjì ní bọ́sọ́rọ̀ àti kúfà ṣùgbọ́n ìtò súnmọ́ jù nígbẹ́ kúfà ìṣà ọjọ́ bá jẹ́ bikum kama kana rasulullah sallallahu alaihi wasallam mi o la aqsiru àwọn bá ní la alu bi ma'na la aqsiru ìníyẹ̀mí níbò ní ní reduce níbi n'i gẹ́gẹ́ bá nàbí ṣe máa ń kírun yẹn ìyẹn mi pé ìní wojú yín àbí bẹ́ẹ̀ ṣe wù pé ẹ fẹ́ kí n kírun fún yín kí wọ́n á dín bá nàbí ṣe máa ń kí kí n كما كان رسول الله صلى الله عليه وسلم يصلي يصلي بنا قال ثابت أبا تنبع دي سوى ثابت البناني واني فكان أنس واني تنس منشن بي يصنع شيئا لا أراكم تصنعونه wọ́n ni gbogbo ẹ̀yìn tí wọ́n tẹ́mi náà rí pọ́tà ní ìfìfú anẹ́sì tó ẹgbẹ́ gbogbo ògbà tó fi kírùn fáwọn ẹ̀yìn ọ̀gbẹ́ni yóò sí àná ìfọdún mẹ́wàá ìwátánàbí ló mẹ́dínà ó ní tí máa ṣe ìrìn kẹ́yìn máa ṣe wọ́n ní kí ní máa ṣe kana idha rafa ra'sahu min ar-ruku' intasaba qa'iman tó bá gbórí dìde kúrò lórí rùkú yóò remain on stand intasaba qa'iman yóò dúró tí ò ní tẹ̀ rárá gẹ́gẹ́ báwọn yẹn ti máa ń ṣe ní ìsìn

وركعته واعتدل بعد الركوع قريبا من السواء ibi tí kí ní ẹbá gùnde àwọn ẹwọ̀n tí èyí gbélé ti gbàgbé pé à ń kírun lọ wẹ̀dá rọ́fà rọ́sàwò kí tó kò láàrin táwọn èèyàn bá ti wọ igbe bọ́ọ̀dì ẹ̀ ṣe jẹ́ pàápàá nínú tí ń ṣiṣẹ́ nípa tẹ̀sìn rẹ̀ fúrásẹ́ra rẹ̀ tí ìjẹ́ bá ṣàtí ń nọ́mà mọ́ tí general people wọ́n ń sọ pé táwọn àfáẹ́sùn lọ́gbìn táwọn general people bá ń fẹ́ ní tiẹ̀ ń bá mú gbogbo ògbà fìtí náà àwọn general people tá ń wà ń gbà náà ń tàn fẹ́ ni pé kó ti dé lórúkú kó sì lọlẹ̀ bẹ́ẹ̀ ṣùgbọ́n òun kírun lẹ́rẹ̀ pé ó bá ti dé dúró yóò tún máa ṣàtìkáàrùn tó yẹ kó ṣe ń bẹ̀ كان إذا رفع رأسه من الركوع انتصب قائما حتى يقول القائل قد نسي وإذا رفع رأسه من السجدة bákan náà tó bá forí kalẹ̀ tó bá ilé gbóríkò lórí sùjúdì báyìí maka yóò jókòó lórí ibẹ̀ hatta yaqula al-qa'il títí tí ẹni tí ó bá ń rò lọ́kàn rẹ̀ ó sì lè sọ jáde pé kí ni o qad nasi hadha yuthbitu أن الجلسة بين السجدين والرفع من الركوع كمان yẹlzamu fihima àtùmánínà eléyìí náà ń fẹ́rẹ̀lẹ̀ ìgbé ìgbórúkò lórí rògbò bákan náà ni ìjókòó láàrin sẹ́jà méjèèjì ọjẹ́ dandan káṣe kí ni ó káfarabalẹ̀ ń bẹ ọ gbọ́dọ̀ kánjú torí pé bá nàbí sallallahu alaihi wa yusalli bina gẹ́gẹ́ bá nàbí ti máa ń kírun fún àní ti kírun fún yín àti pé bá nàbí sallallahu alaihi wasallam ni máa ń ṣe yìí àgbọ́dọ̀ kan jù hadith tó tẹ̀lé an anas ibn malik ẹdí alákọ̀ọ́kọ́ yẹn ó so mẹ́rin lẹ́ẹ̀kejì náà afáwa anas ibn malik radiyallahu anhu qala ma sallaytu ó ní ìkírùn lẹ́yìn èèyàn kankan rí àkọ́fà sọ̀láàtàn tó ṣèrún rẹ̀ ń fúfú yẹ́ wọ́la àtàmà sọ̀láàtàn tó sì kírùn yẹn nọ́màlì bó ṣe yẹ kó kí tó ta ní o mìíràn tó lè láìsọ́lá àlọ́sọ́lá ìkírùn lẹ́yìn èèyàn kárí tírun rẹ̀ fúyẹ́ tó sì pé jọ ànábì sallallahu alaihi hadisi yìí ní ìsìn yóò fẹ́ dàbí kọ́ tako èyí tí a kà síwájú pàápàá jùlọ nígbà tí ó ń sọ pé ànábì máa ń jẹ́ kí ìrun rẹ̀ ṣe kí ni ò àǹfààní ráyà gbọ́ ibi àdísì ni pé bánábì ti máa ń kírun yẹn gẹ́gẹ́ náà ń pè ní pé fún bánábì ti ó fẹnu júwe ó tún fi kí ní o ìṣesí rẹ̀ náà júwe wọ́n ní ìrun bá nàbí ṣe ń kí yẹn òun ni kó fúyẹ́ èyí tá lè pè kó wúwo òun ni pé kí ẹnu fẹ́ ka odidi kọ̀ án lórí raka a máa kí ẹ̀ka bá kọ́ra pàápàá lóru kìí ṣe nígbà tàbá wà nígbà lórí ìdíde akhaf bákan náà nígbà tó bá wà ń bẹ̀ ní inú mọ́sálásí tó ń kírun fáwọn ènìyàn ìwọ̀n ka 100 verses tàbí 200 verses àríkà ẹ̀kọ́ ka 50 verses mọ̀rùkọ́ ẹ̀bà ní ìsìn pàápàá náà bí ìbẹ̀rẹ̀ sọ́ọ̀sọ̀ bákàrà bí tó jọmọ̀ àkáfù torí pé tí ẹ̀yẹn bá ti fẹ́ gbọ́ ní ti yé àbí kó o só mọ̀ tí a náà ti sọ tẹ́lẹ̀ tó sọ pé bá náà ti máa ń kírun صلاة الفاضل خلف المفضول كما قلت صلاة الفاضل ẹni tó ẹgbó lọ́lá ó lè kírun lẹ́yìn al-mafdul ẹni tí ó lọ́lá tó afáwà Anas nínú ẹni tí ọlọ́lá ní bẹ̀ nínú àwọn sàhábà pàápàá ó jẹ́ gẹ́gẹ́ bí bọ̀yá náà ó kéwú nínú ilé Ànábì oge kírun lẹ́yìn ànábì ó kírun lẹ́yìn àwọn sàhábà mo rò pé wàá nìsín lẹ́yìn náà padà yin àwọn míì ní màámù lé lórí ó sì ń kírun wọn olóje kan tó travel lọ sílẹ̀ sham tó lọ sùn sun ìkánú àwọn kọlàfà umawiya nípa bí ìmáàmù tányẹ̀ lé àwọn lórí bó ṣe mọ́ ń wé sí time at school ṣùgbọ́n nínú protest tó lè ṣe oníkólọ́ report fẹ́ntí ó lè ṣe gíní o tell corrected àsìkò asọ́lẹ̀ ní ìsìn àmà kí ń gbà tó rùn bá fẹ́ wọ́ so yẹn mì pé pẹ̀lú asọ́rì yẹn júwe pé anẹ́sì a máa kírun lẹ́yìn tani o ẹ̀yìn ẹlòmíì èmi mọ́ áhà kọ̀rání jù abẹ́mi mọ́ mọ́ kọ̀rání jù abẹ́mi ní ẹni tó bí nímọ̀ jù láàrin ẹni tí ò tó yàn ó lè ṣe gíní o ó lè kírun fún irun náà sì gbà gẹ́gẹ́ bí anas bó ṣe ń júwe pé ìkírun lẹ́yìn èèyàn kankan rí tó wá ṣe run rẹ̀ ń fúfú yẹ́ tó dẹ̀ tún pé oríkèríkà rẹ̀ bó ṣe yẹ kó pé júta nílọ Ànábì sallallahu alaihi wasallam ìta tó wá lè gbọ́ yíbẹ̀ náà ni pé gẹ́gẹ́ bí oṣù sọ́lọ́lá àkọ́kọ́ bí Ànábì ti ń kírun yẹn òun nìrun tó lọ́mà ó ti sọ fún eré mọ́sálásí a lọ síbi kan fi wa ń bọ̀ so ọ̀rọ̀ wá kárọ̀ nínú mọ́tò yẹn ẹni a nígbà àwọn àkátì ẹ̀ wà lọ́nà sanrabu yẹn àwọn na yunifásitì bọ́sọ́rí àrí ìgbé à ìrún wọn ìrún bóòmù ṣe lópin ọlọ́wọ́n ni wọ́n á kírun lẹ́yìn wọ́n kí ló dé ẹni à ah, òun kí sàráwì kan lẹ́yìn wọn òun kí rákà kọ́kọ́ òun kí kejì báyìí òun palẹ̀ wọn ni wọ́n láàárín àrà ń kírun lónìí kẹ́rin máa ń jẹ mọ̀láíkà kẹ́rin gbàdá àwọn mọ̀láíkà bá tò lẹ́yìn káàkiri tó lìdí wọn mọ̀ jẹ́ ó lẹ́yìn ẹ̀ wọ́n á dú ẹ wá máa ṣí gbogbo kùránì lọ mo ní ah, àwọn kéèké gan máa ń kí kì í ṣàwà nìkan so àǹfààní tó wà níbẹ̀ so àwọn èèyàn mọ̀ wò bẹ́ẹ̀ ṣe ń kàtẹ́ ń ṣe ń dí dí dí dí yìí náà wọ́n tún wò gbé jẹ́ nkí pọ̀ jù ẹni ṣojú a ma tẹ̀báwá débì kan fẹ́ẹ́ gbá wọn ẹni yẹn wọn àti ìgbọ́n tí wọ́n gbọ́ yìí ẹ̀wọ̀n tó bá ti wá ìgbà tó wá tò sẹ́yìn wá ń bí òun ti rẹ́dì láti kírun dáadáa ni wọ́n ti wá ní wọ́n dára jìgà nínú bùbú mo rò pé wà ní ìsìn ká ní ìmáàmù ẹ̀ káàbọ̀ wọ́n á bọ́ wájú kí wọ́n ní pé alif lam mim kódà láì tí ìka ẹlòmí ọ̀sàkó lẹ́yìn pé gbé títí torí pé kò tí ìyé wọn nígbà náà a wà máa lo hadisi ọkùnrin tó lọ fẹjọ́ Mu'adh ibn Jabal tó lọ fi sí àwọn afáàní hadithi àtúnlè mú mọ̀rọ́ àwọn èèyàn tí ó ń kílé ìrùn lẹ́yìn ìwà náà jáde bẹ̀. ìpè ìjọ tó bá fẹ́ kírun alákọ̀ọ́kọ́ ẹ̀kọ́kọ́ tún pé gbogbo bá dàbí ń kí yẹn lọ́nà mà. ṣùgbọ́n tó bá tún wá kírun báwọn kan tán àti ìgbọ́ ẹyẹ rárá nígbà náà hadithi tún tọ́ka sí ìwé kó kírun yẹn ní fúfú tó bá ju fúfú àwọn oríkèéríkèé yẹn gbọdọ̀ fò rárá yóò tó bá ti ka àyà 100 tẹ̀sí ibẹ̀ ọmọ ẹ̀jẹ̀ bí 50 àti 10 mo ṣàpèjúwe tó bá ti ka àyà 50 tẹ̀sí ibẹ̀ ọmọ ẹ̀jẹ̀ kí ni o bí 5 mo ṣe báyìí ní ìsìn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tí ń wọ́n gbé wálẹ̀ máa ń sọ lẹ́yìn wọ́rọ́ àìmáàmì kọ́tùn àkọ́fà sọ̀láàtàn wọ́lá àtàmà sọ̀láàtàn ní rọ̀sọ̀lélá ìsọ̀lá àfọwọ́ àbúkìlàbà abdullahi bin zayd al-jarmi al-basri ìkánú àwọn tàbí'ínà ó ní ja'ana malikun ibn al-huwayrith nígbà mi àwọn afá mi wọn pé malik ibn harith malik ibn al-huwayrith nínú àwọn tí wọ́n pẹ́ wọnú ẹ̀sìn gẹ́gẹ́ bí Abu Hurairah ṣùgbọ́n àfọ́ àwa yìí gẹ́gẹ́ bí àwọn sàhábà tí wọ́n ń ṣe lónà ẹ̀rọ ṣe ojú kòkòrò báwo máa ti ṣẹ̀sìn bánàbí sallallahu alaihi wa sallam tí wọ́n ń ṣe wọ́n rò pé gẹ́gẹ́ bẹ́ẹ̀ nígbà tánàbí múra fún ogun Tabuk òun ni fámílì Malik ibn Huwayrith náà dé lẹ́ni tó wá gba ẹ̀sìn ibi tá ti dúró gbogbo tó lè máa kọ́ anabati ti n prepare ogun rẹ̀ e, gbogbo ẹ̀yin ó kú náà gbọ́dọ̀ wọn bá prepare ni pé èyí ti gbẹ̀sì nù anábì wa bí wọ́n nígbà tó kú bí ijọ́ mélòó tí wọ́n ogun náà àwọn ará ilé yín náà tẹ̀lé tó rántí lórí ọ̀sẹ̀ bí mẹ́ta pẹ̀lú anábì tá ń bá prepare ogun tó ń àwọn ará ilé tánà wà kílẹ̀ sílẹ̀ fún àwọn ṣùgbọ́n láàárín ọ̀sẹ̀ mẹ́ta ànábì ní gbogbo ń tẹ́ ti kọ́ rẹ̀ lọ́kọ̀ wọn ó sọ ànábì ìdílé bí gbogbo ń tàbí wọn ṣe pátá bá square wọn yóò bá yẹ pé tá a bá ti fẹ́ máa sọ̀rọ̀ báyìí kì í san ọwọ́ ìrì àbáfẹ́ jù ìbánabí ti máa ń kírun ìmáàmù nasáyí gba àdíjí wà nínú ẹgbàwà ìmáàmù nasáyí máa ní kí ibùdó ọ̀wẹ́rì rẹ̀ ó sọ ìrun ànábì onáà ẹgbẹ́ kò sẹ́ni tí ó sọ̀rọ̀ tí wọ́n sọ láti nẹ̀bí pátá tí ò ní máa di ìsìn máa lékè ibn al-Huwayrith fún ọwá ni onáà wá rè ọpadà lọ sí ìlú Basra mọ̀ pé lẹ́yìn tí bóyá lọ kọ́ ẹ̀ lẹ́sìn àbí kàkà pé lọ Malik ibn al-Huwayrith ó ní àbí Abu Kilaba ó ní Malik صلى في مسجدنا أمكن لما صلاة سواي فقال إني لأصلي بكم وما أريد أن أصلي قل ما أذكر فني سبحان فكر يعني كفو برولاتي كي يرون أرانيا أفاني كسابرو nípa pé tí ma fẹ́ ṣàlàyé ẹ̀sìn fún yàn kí yàn fi bí ó ti kọ́ hatta kharija waqti salat nígbà náà yàtọ̀ sẹ́ni ń láti lè kọ́ àwọn ìjọ orí ní ilẹ̀ òsọ́lẹ̀ ibi kò mọ̀mọ̀ orí ìrùsọ́lá ìyìn ti gbèrò láti kírun òsọ́lẹ̀ kẹ́yì fẹ́ràn àìsù rọ̀sọ́lọ́lá mo fẹ́ júwe èrò fún ẹ bá nàbí àti máa kí fàkúntù lábí ìkìlàbá afọ́ àwọn ẹnilápá ti dìrásù sanadi ọ̀n ọwá ní wọn wá kọjú sí àbú kìláàbà ẹ̀dàkùn ẹ̀tẹ́ tí ó ọwá ní wọn sọ pé kayfa kana ta ló rí Malik ibn Huwairi tìgbà tó wá kírun fún wọn ta ló wá ń bèèrè ọ̀rọ̀ lọ́wọ́ àbú kìláàbà Ayyub as-Sajdiyani Ayyub as sọ tí ó bá ti lè júwẹ̀ bí máàlìkì yẹn ti kírun èyí ma gbọ́ ayé bá náà fi ṣe kíni o ṣe kírun yẹn ọ̀nì kọ́ọ̀lá mísìlá sọ́lá ti ṣéèkì náà ha ṣéèkù wa tó wà lẹ́yìn àbí tó wà lọ́ọ̀kan bó ṣe máa ń kírun gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni máàlìkì ni ní ayé ànábì sallallahu alaihi wasallam kí lórúkọ ẹni náà amru ibnu salma ibnu salama aljurmi ó wà ní tíra ìmẹ̀ abu burayd amru ibnu salima aljurmi afá amru ibnu salima òun ló fi kéjù nínú ìjọ rẹ̀ ní ayé ànábì tánàbí ni ó yá ẹni tó wọ́n mọ́kùnrin ní ìkájù ó lídìí ó ní nígbà tánàbí ní kó lídìí ohun ìjú ọmọ 6 years lọ́gbàdà وكان إماما لهم ولي أعفق جواز إمامة الصبي nígbà tá àbárágbàlagbà tó lè lídìí wa ọmọ kékeré yóò ṣe o yọ lídìí gbùlúgbò kí n ṣe ṣáàtò mbẹ̀ so wípé ọba tọ́ ni kódà tẹ́ ẹ̀bá gbàgbé mo mutika kà á wọ tó máa ṣe kí ni o táwọn obìnrin wá ní wàárú ó yẹ ẹbọ ẹra aṣọ fún màmú ah, yìí àti mbẹ sábà ní ìbá ọgbà ìmáàmù ní ìjọba ìmáàmù tó ara ìmáàmù yìí ni ma máa gbogbo re o ó ma máa ẹra aṣọ sí lọ́rùn ẹ̀yàn wá rà mọ kúrò áníkà wọn gba sọfọ àwọn ọwọ afáàyẹn dàgbàlagbà tó ẹ ní máa kírun fún wọn kí ni nǹkan tí amúrò ibn abi sẹ́lìmà tó ibn sẹ́lìmà tó náà ṣe tí wọ́n fẹ́ júwe fún wa nínú hadithi wa kana yajlisu idha rafa'a min as-sujudi إذا رفع رأسه من السجود قبل أن ينهض في الركعة الأولى إنت مالك من شيء بكنا tí amúrò ibn àbí sálmà máa ń ṣe ni pé káàna yẹ́jì a máa jókòólẹ̀ ìdá rọ́fà ara sàwòmínà sujúd tó bá ti gbórí kúrò lórí sujúd kọ́bla àyẹ́nà dọ̀fẹ̀ rọ́kà àti tààlìyà kó tó lọ sí rákà tó bá tẹ̀lé níbi ìhúlá ni ẹkùn kalẹ̀ ṣùgbọ́n rákà àwúlá tán pé àfáà ní pípé yá sọ́tọ̀ mọ́tàbáyé ìtumọ̀ ẹ̀ pé kó tó lọ sí next raka tó bá ti gbórí kó lórí o yóò jókòó lẹ̀ ìjókòó iná pè ní jẹ́sẹ́tò ìsìráhà ẹ̀rí jẹ́sẹ́tò ìsìráhà Malik ibn Huwairi tálọ́gbà wá ibn ati àti ati àti Malik ibn Huwairi àmì jìra nabi ṣe torí pé ìgbà tí Málíkì dé mọ́ṣáláṣí wọn lò bá sọ́rọ́ náà ó ní mo fẹ́ kírun fún yín gẹ́gẹ́ bí àdábì tí máa ṣe kí o wọ́n ń kírun fún wọn so tẹ́lẹ̀ kan wá ní kí máa ń ṣe àwọn brothers yìí ní ìsìn àwọn àti gíráàkà kan wọ́n tún jókòó lẹ̀ ẹni pé ọfẹsẹ̀ múlẹ̀ torí pé àdínsí Malik ibn ọwẹ́rì tó wà nínú kí ni o nínú ẹgbà wa ìmáàmù Bukhari àti Muslim onípa nàbí àmà ṣe jálsà báyìí na kí o báyìí na ṣe jálsà ṣùgbọ́n ìlà kan wà mẹ́ hadisi yọ̀nà lára jẹ́ ẹ̀yìnlá ni pé wọ́n ní ìgbà tí wọ́n náwó sí amúrò ibn salima wọ́n ní kama kana yusalli shaykhuna hada gẹ́gẹ́ bí àgbàlagbà wa ìjì máa ń kírun àwọn ní ìdí tó láti ìdí jíjókòó yẹn ò sínú ẹgbà wa tẹ́lómíì tọ́jú táwọn ẹ̀nà ti fẹsẹ̀ múlẹ̀ àwọn ni àìlà wà bí hadisi àìlà sábàbù ni pé àmúrò ìbùnà àbí sẹ́lmà ti dàgbà tó ń torí tójó máa jókòó kó tó lọ sí rákà tó tẹ̀lé ní bó ti ṣe kí ni ó ti dàgbà àwọn àfa ìjà àdúpọ̀ tó sọ ilé ṣùgbọ́n àdìsí ti clear máa lè gé náà ọ̀wọ́ ẹ̀rí ìsọ̀rọ̀ ló ń ti dàgbà gbà yìí àwọn adarọ̀ gbogbo ṣe bẹ́ẹ̀ wọn ni wọ́n ṣe bẹ́ẹ̀ هذا يؤكد أن جلسة الصراحة من من الصلاة كما جوك جلسة الصراحة àǹfààní kan ló tún wá wà ń bẹ̀ ó ní pé ibola ti máa ń ṣe àrínà àwọn èèyàn tí wọ́n ń sọ pé èèyàn ní ṣe tó bá lọ síráka kejì pé tó bá lọ síráka kẹta ni yóò tó ṣe kí ni o yóò tó ṣe ọwọ́ àgbègbè àìnàdẹ́lì kí lè máa bẹ̀rẹ̀ lọ́wọ́ àìnàdẹ́lì torí gbà ní ti ti kílẹ̀ tó bá ti kíra ká alákọ̀ọ́kọ́ tán ṣóyí bá ní ìsìn kó tó lọ sẹ́lẹ̀ kejì yéjì yóò jókòó jẹ́lísà gíráńgbọ̀n yẹn wọn استراحة وهذا الحديث وارد فيما رواه البخاري ومسلم والحديث صحيح حديث بس مولاني شو دي كما داو تورا نيني انت قوني بي جوكو وني وجوب الطمانينة في الصلاة كيف فابل لورينو ẹlẹ́ẹ̀kejì ní ta kọ́ ni pé hadisi wo ló fi múlẹ̀ igba àdìmọ̀ ṣe jẹ́ sọ́sọ̀ síra hadisi ta ni o àbí kọ̀láàbà tó ti ń júwe bí ta ní ṣe kírun Malik ibn Khawaris àdìta tó ni o barakallahu wa lakum ونسأل الله تبارك وتعالى أن ينفعنا بما قلناه وبما فهمناه السلام عليكم ورحمة الله وبركاته